أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún à ń tọrọ àlékún kí àti ìgẹ̀ fún aṣọ́jà lọ́nà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́lọ́run kọ́mọ bá ànábì àti àwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojú pọ̀nà tí ànábì wa sallallahu alaihi wasallam tó fi lẹ̀ títí ó fi di ọjọ́ tọ́jà yìí pé owó ò ní sàǹfààní ọmọ ò ní sàǹfààní àfẹnutọ́wọ́ pàdé ọlọ́run ọba àlekẹ́ ọláàlá pẹ̀lú ọkàn tí ọlá kò níbi ẹbọ ṣíṣe ẹ̀yin èèyàn wa nílé atúnkìyín kó ak ìpèpè òdodo tí wọn ò lù tí mọ́ndésígbẹ̀ni kọ̀ọ̀kan wa láti ìyànà tí àwọn ustaasu wa Suleiman Murul Awal amóbíẹyá tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa níbẹ̀ bákan náà a tún kíra wa pé a kú àsìkò ọdún ọlọ́run balẹ̀kọ́lá yóò jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lórílẹ̀ àlàyé Ramadan ó ti lọ báyìí àwọn ustaasu wa ti wà ní ìkàlẹ̀ fún wa gẹ́gẹ́ bí ìṣe wa ní alálẹ́ ẹjọ́ júmọ̀ báyìí láti máa bá ní tànmọ́lẹ̀ sí àwọn nǹkan tí bá ń rújú nínú ẹ̀sìn kọ́lọ́n kó jẹ́ kárí àwọn àfáwà pẹ́ ẹnìkọ̀ọ̀kan náà tí a sì jẹ́ olólùfẹ́ ẹ̀sìn kọ́nà balẹ̀kọ́lá kó jẹ́ ká bá níbi tí ó gbélére kọ́nà balẹ̀kọ́lá kó sànà nìkọ̀ọ̀kan wa ńṣàlà àwọn àfa wa ti wà ní ìkàlẹ̀ lálẹ́ tòní láti máa bá ní fi ìdáhùn sí àwọn ìbéèrè kọ̀ọ̀kan èyí tí yóò máa jẹ jáde fọ́lì àtàfàdọ́l. A'udhu billahi minash shaytanir rajim. بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون أبلون بارك الله كلهم قوسين وكاني سلولي ustaasu wa ẹ kọ́kọ́ bá ní sálámà sí àwọn èèyàn wa ní ilé pé a kú àsìkò ọdún kọ́lọ̀bàlẹ́kọ́lá kó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lórílẹ̀ àlàyé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. afáwọ̀ ẹ dákun a ti gbàwẹ̀ rọmọdán tán ṣé inú rọmọdán nìkan òun náà ni ààwẹ̀ ńlọ wà sótúndọdún tí ń bọ̀ ká tó gbààwẹ̀ míì so àbá tún ní àwọn àwẹ̀ míì tá a lè ṣe ní àṣegbọrẹ nínú oṣù tí a wà yìí àbí yòókù tó di ọdún tí ń bọ̀ kó tó di pàtàn máa gbà àwẹ̀ padà. alhamdulilayi rabbil alamin wasalaatullahi wasalaamuhu ala ashrafil mursalin nabiyina muhammad allah subhanahu wa ta'ala oníbèrè masabani sanwó-lẹ̀sán àwẹ̀ ń bẹ nínú oṣù tí a tún wáyé bó tiẹ̀ jẹ́ pé kèé ṣe àwẹ̀ ọ̀ranyàn ṣùgbọ́n lè gba àwẹ̀ náà yóò ṣe déédéé ẹni tó fòdìdí ọdún kan gba àwẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala tí wọ́n bá ti bá dàpọ̀ mọ́ ramadan níbo la ti rẹ́rìí eléyìí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀rí ni ọ̀rọ̀ ẹ̀sìn kìí ṣe ọ̀rọ̀ àròsọ àrẹ́rìnú sọ imamu muslim min hadithi abi ayuba al-ansori radiyallahu ta'ala nàrdọ̀ ó ní anabi sallallahu alaihi wasallam ó sọ wípé man soma ramadana thumma atba'u bi sittin min shawwal kana kasiyami dahari gbogbo ẹni tó bá gbàwẹ̀ ramadan tán tó tún wá lè gbìyànjú gba mẹ́fà nínú oṣù tọ̀tẹ́lẹ̀ rọmọdọ́n tọjú oṣù kẹwàá nínú oṣù ojú ọ̀run sóṣù kẹsàn-án láàmú ń gba rọmọdọ́n oṣù kẹwàá náà làwà tí ń jẹ́ ṣàwálì tó wá lè gba mẹ́fà ń bẹ̀ kèé ṣe dandan ní kó gba mẹ́fà ìlera wọn kọ́sàdì pò ń gba àwọn ẹjọ́ mẹ́fà tó bá sì gbàlera wọn náà ọ̀dà ṣùgbọ́n kèé ṣe dandan anábì lẹ́ńbà lè fi mẹ́fà ìtẹ́lẹ̀ rọmọdọ́n rẹ̀ káàna kásìyàmì dáhàrin ó ṣe déédéé ẹni tó fòdìdí ọdún kan gbààwẹ̀ fún Allah subhanahu wa ta'ala ọlọ́njọ́ jàre mọ́sá àgbàǹbà dà fún wa o ààwẹ̀ tí ń bẹ lásìkò yìí òun náà ni ààwẹ̀ tí ànábì ní ká gba mẹ́fà nù shawal ká fi kún ramadan kí wọ́n fi fanlá dá apá àgbà àwẹ̀ odidi ọdún kan fún Allah subhanahu wa ta'ala wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọlọ́run yóò jẹ́ kí a rí yín pẹ́ ẹ ní ànábì sọ fún wa pé ẹni tó bá gba àwẹ̀ nínú ramadan tó gba odidi ramadan tán tó wá tó fi mẹ́fà tẹ̀lé báyìí so yóò dàbí ẹni tó fi gbọ́jọ́ ayé rẹ̀ gbàwẹ̀ ká wá sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣàlàyé fún wa ní ìbẹ̀rẹ̀ àwẹ̀ kó tó di pé àwẹ̀ dé nígbà táwẹ̀ kù bíjọ́ mélòó ẹni pé ẹni tí ó lágbára àti lè gba bóyá di kan tọ́lọ́mọ bá kọ́ látó tu lẹ̀ bóyá nítorí àìsàn ká wá sọ pé nìkan já àwẹ̀ bíi mélòó kan ọlọ́ọ̀ni kọ́ gbà padà lẹ́yìn Ramadan òun ọjà àwẹ̀ bíi márùn nínú Ramadan nítorí para rẹ̀ ọ̀yá ṣé yọ bẹ̀rẹ̀ pẹ̀lú sítú sàwálì tí àwẹ̀ mẹ́fà nínú sàwálì yìí ni àbí yọ kọ́kọ́ pé Ramadan tiẹ̀ tán kẹ́ bá ní kó papọ̀ bákan náà àwọn obìnrin tí wọn ò ní nírun tọ́lọ́ ni wọ́n fi àwẹ̀ lẹ̀ ṣé wọ́n ọ̀kọ́ sáré gba sítú sàwálì yìí àbí wọ́n ọ̀kọ́ dí èyí tí wọ́n jẹ́ lẹ́tẹ̀lẹ̀ ńgbọ́ ọlọ́run ti fún ọ lọ́jọ́ padà pé lẹ́yìn Ramadan kágbà padà. Allah subhanahu wa ta'ala masa abanisan atọ́kùn lẹ́sàn olóore pẹ̀lú ibi tí wọ́n ní ká tan ìmọ́lẹ̀ sí i àkọ́kọ́ àwọn àfọ àkọlọ́mbà ni yọ́nú sí wọn lápapọ̀ wọ́n jẹ́ kó yé wípé ìmọ̀ san àwẹ̀ padà pẹ̀lú istiqra ntí wọ́n kà láti ntọ́lọ́nfìràn nabi sallallahu alayhi wa sallam ó ní di àlàyé àlàyé àkọ́kọ́ ni wípé àárẹ̀ pín méjì mọ́rọ̀dùn yorùjá burú ohun ìran àárẹ̀ kan bẹ tọ́já wípé bọ́bá séèyàn àmọ̀ràn kan wípé pẹ̀lú àánú ọlọ́run ọ̀fẹ́ dìde ná bọ́lọ́jọ́ ọ̀bà ìdè ọ̀fẹ́ dìde ná tọ́já wípé ọkàn wèé lọ síbi pé òun tọ̀hún ó kù bíi kéèyàn ọ̀lọ́fínkìn bíi kéèyàn ra lótútù díẹ̀ irú àwọn àárẹ̀ báyìí tọ́bẹ̀ emóyàn nu rọmọdọ́n bíi ijọ́ méjì bíi ijọ́ mẹ́ta bíi ijọ́ mẹ́rin tó fi wá ní rọmọdọ́n lẹ́yìn lọ́rùn irú ẹni báyìí ńgbà tí rọmọdọ́n bá lọ tán dandan ni fún un kó gba iye déédéé ọjọ́ tí òfin lè gbàwẹ̀ fún Allah subhanahu wa ta'ala kó gbà padà ojú kan nìyẹn tó wá jẹ́ pé ìran àárẹ̀ tọ́lọ́wọ́n bá fi kan àyàn yìí kèé sí àárẹ̀ tí a máa ran kan pẹ́rù ẹ̀ lè lọ mọ́ àmódinirú rẹ̀ máa dà bọ́yá ogbó àbírùn àwọn ààrẹ mi náà tá a ti jọ mà yẹn kápẹ́ ńlọ́ba múyàn irú ẹni ìpínlẹ̀ ẹsẹ̀ tí ọ̀mọ̀ràn kan pò ń fẹ́ gbà ìpadà lẹ́yìn Ramadan yóò mọ̀ bọ́ọ̀yàn níjoojúmọ́ fún ààwẹ̀ ni tàbí kọ́ gbọ́ gbogbo àwọn èèyàn papọ̀ lẹ́yìn tààtì níjọ Ramadan bá parí sẹ́rù ẹni báyìí tó ti wá mọ̀ pẹ̀lú àrẹ bá ń bẹ lára àwọn Ramadan sì ní wájú yìí só lè bọ́ọ̀yàn lẹ́ láti Sha'ban tàbí Rajab kò gbọ́dọ̀ dẹ̀rú ẹ̀ wò gẹ́gẹ́ bó jẹ́ pé àìmá kírun ṣáájú kí àsìkò rẹ̀ ò tó wọlé tọ́ba wá jẹ́ pẹ̀rú ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ pé ààrẹ tiẹ̀ kéé sí ààrẹ tó lè lọ mọ́ bó ni ó ṣe wá bọ́ọ̀yàn òun ọ̀ máa bọ́ọ̀yàn ojú méjì lónìí tọ́ba wù ó lè máa bọ́ọ̀yàn kan níjoojúmọ́ níjoojúmọ́ kó máa fi dí àwẹ̀ kọ̀ọ̀kan tọ́ba sì wù ó lè pa gbogbo ẹ̀ pọ̀ ńgbà táwẹ̀ bá lọ tán kọ́ bó èèyàn ọgbọ̀n ní ọjọ́ kan oṣù gẹ́gẹ́ bí anas ibn malik ṣe máa ń ṣe radiyallahu ta'ala anhu khadim rasulillahi sallallahu alayhi wa sallam nígbà tó di pé ogbó dé ṣùgbọ́n bó o la ṣe wà á máa bọ́ọ̀yàn lọ́dọ̀ àwọn èyí tí wọ́n bọ́ọ̀yàn ojú méjì ni bíbọ̀ yìí òun ló mú wá tó bá wúyàn èèyàn lè máa pe àwọn aláìní kalẹ̀ kó sì gbé oúnjẹ fún wọn lóúnjẹ tó lè yó wọn ń jókòó ẹ̀kan wọn máa jẹ kó sì yẹ àwọn èèyàn tó bá bọ̀ yẹn kó fi ṣe déédéé ọjọ́ tí ń bẹ lọ́rùn rẹ̀ nínú Ramadan tó bá sì wù ó lè fún wọn lóúnjẹ tí wọn ò tí ì sè ṣùgbọ́n kápọ̀ oúnjẹ tí wọ́n èsì lọ́fẹ́ fún wọn dédé kí ni tí ó fún wọn yóò mọ̀ fún múdù kan múdù mẹ́rin onísọ́ọ̀rù ànábáwí ẹyọ kan múdù kan yóò sì máa fún wa ní five hundred and ten grams òní téèyàn fẹ́ wọ̀n fòǹtọ́n ṣùgbọ́n àwọn àfa wa pàkíyèsí wa kápẹ́ ráìsì la fẹ́ gbé fẹ́ni tó jẹ́ ráìsì tútù kápẹ́ èlùbọ́ la fẹ́ gbé fẹ́ni tí wọn ò tí ì rò kọ́ di àmàlà a gbọ́dọ̀ fi ti bá máa kúnran oúnjẹ yẹn tí èdò didi a gbọ́dọ̀ fi kún fún tán èèyàn gbọ́ bẹ́ẹ̀ sí fún yóò fẹ́ràn sí yóò fẹ́ já sí tí èèbá ti ṣe pé oúnjẹ téèyàn ṣe èèyàn fẹ́ gbé fẹ́ni àti ọ̀bà bọ́ọ̀yàn tí wọ́n yẹ̀ báwọn ṣùgbọ́n tó bá jẹ́ pé àárẹ̀ tó sí òun àárẹ̀ tá a lè ràn kan wípé yóò lọ ni tọ́bẹ̀ ìláwẹ̀ mẹ́ta méjì mẹ́rin lọ́rùn ìjọ lè máa gba ààwẹ̀ kankan fọlọ́run ọba láì tí ì san rọmọdọ́n padà kápẹ́ bí máa ń gba tọ́ọ̀sì àti mọ́ndé tẹ́lẹ̀ sẹ́rù ẹni báyìí lè máa gba ààwẹ̀ ṣáájú kó tó di wípé yóò san ìtì bẹ́lọ̀ nínú rọmọdọ́n ojú méjì làwọn àfààní àwọn hànábìlà nírú ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ sọ pé òun fẹ́ gbàwẹ̀ kan láti fi súnmọ́ lọ́hùn láì tí ì san gbèsè ọ̀ranyàn nítorí pé èyí ó sì wá fi ọ̀ranyàn lẹ̀ kó máa ṣe náfìlà ṣùgbọ́n ọ̀rọ̀ tó wọlé jù lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá ó ní wípé ẹni yìí lè gba monday and thursday láì tí ì san ramadan padà tí ó sì ní ládàá rẹ̀ nítorí pé ńgbà tọ́lọ́ ní ẹni tó bá sáàárẹ̀ tàbí ọba sẹ́rìn àjò kọ́ máa san àwẹ̀ padà ẹni tó ni wípé fa iddatun min ayamin ukhar ó tu wàhálẹ̀ ni kọ́ san láwọn ọjọ́ míì padà àwọn ọjọ́ míì tálọ̀ ń wá wí kò fi tàtàbùrù sí kápẹ́ tàtàbù bá lọ wà mẹ́ kí là ń pè ní tàtàbù pé ọ̀yà ẹgbàá padà lójú ẹsẹ̀ kẹ́ ẹgbàá léra kápẹ́ léra bá ń bẹ́ẹ̀ ni ìbà bífà ò rí yà pé ẹ̀ sáré gbà nígbà ẹ̀ sáré gbà yìí tí ò tí ì sì ń bẹ̀ téèyàn sì lásìkò fún láti gba rọmọdọ́ yẹn di ìgbẹ̀yìn ṣàbàn ọdún míì tá a fẹ́ mú òun náà dá bi bí hadithi tí anabi sọ min hadithi àbí t'i ma mamu tìlú gbaa wípé inna li salati awwalan wa akhiran gbogbo òrun kọ̀ọ̀kan lonigba t'i máa bẹ̀rẹ̀ lónígbà tí irun ayila ti yi di títí ti tí ó fìdí wípé òjì nǹkan kọ̀ọ̀kan ó igba zuhur náà ni náà rí bí di míì ń sọ fún àánú ṣùgbọ́n situ shawal àwọn àfa wa pàkíyèsí wípé ká sọ̀rọ̀ dáadáa sítú ṣàwàl yàtọ̀ sí ẹni gbogbo àwẹ̀ míì o ẹ ń bá jẹ rọmọdọ́n sọ̀rùn yóò kọ́kọ́ san rọmọdọ́n ọ̀run rẹ̀ kó tó lè gba mẹ́fà nínú oṣù yìí tí ó bá san rọmọdọ́n ọ̀run rẹ̀ tó bá gba mẹ́fà nínú oṣù yìí kò ní líláàdá sítú ṣàwàl wọn kà fún ládàá pé ọgbà àwẹ̀ ìsúnmọ́lọ́hún ọba nìkan kílẹ̀ rí wa anabi nsọ sọ̀rọ̀ sami àdìsẹ́ àbí ayubi wípé máa ń sọ rọmọdọ́n ẹ ń bá gbààwẹ̀ rọmọdọ́n tán ẹ dákun ẹ ń balẹ̀ yọ kàngàn lọ́rùn ká má ti pè méjì ká má pè mẹ́ta ìjẹ́rú ẹni bẹ́ẹ̀ ìjọ tí ìgbà Ramadan tán súnmà àtibá òbí sí tìmí Shawwal ó wá padà wá fi mẹ́fà kún lẹ́yìn ìgbà tó gba Ramadan tán ẹ ń bá yẹn nígbèsè Ramadan lọ́rùn ń èé pè lẹ́yìn tó gba Ramadan tán sítú Shawwal ẹnì kò ní níláàdá rẹ̀ àfẹntí ọba nígbèsè rọmọdọ́n lọ́rùn ẹ ń bá nígbèsè rọmọdọ́n lọ́rùn tó sì fẹ́ gba sítù shawal yóò kọ́ san gbèsè rọmọdọ́n ná ṣáájú kó tó lè máa pọ̀ ń fẹ́ gba sítù shawal tí wọ́n lè fún ní ládàá rẹ̀ eléyìí ni àlàyé lọ́dọ̀ àwọn onímọ̀ tí wọ́n ṣàlàyé kọ́lọ́ mọ́sá àbáni yọ́nú sí wọn pẹ̀lú tí wọ́n kà tí wọ́n sì gbọ́yé nínú tí ànúbùsà sàlám tó fi aṣọ rẹ̀ wassalamu alaikum warahmatulahi wabarakatu. waaleykum salaam warahmatulahi wabarakatu. kọ́lọ́n kọ́ bá ní san àwọn àfáwa ní ẹ̀sùn lóore ó fi hàn yí pé àwọn obìnrin náà tí a bá ní àwọn àwẹ̀ kan lọ́rùn tá a já nínú rọmọdán ká kọ́kọ́ gbà náà ká tó wá máa ṣe iṣẹ́ àṣegbọ̀rẹ̀ tí a bá fẹ́ ṣe fún àwa tí a bá ṣẹ̀ ń tan rédíò wa tá a bá ń wò pé ètò wo là ń gbọ́ òun náà ni ètò dáwọ́tòlẹ̀ hack ìpèpè òdodo tí wọn ò lù tí máa ń sígbẹ̀nì kọ̀ọ̀kan láti ìyànà bódìjà central mosque bákan náà àwa tí a bá nífẹ̀ẹ́ láti lọ sí hajj nínú ọdún tí a wà yìí iléeṣẹ́ tí ń kóni lọ sí hajj tá a mọ̀ sí duyofu rahman nílànà ti sunna so pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n ká máa pè wá sí àwọn ẹ̀rọ bánisọ̀rọ̀ yìí pẹ̀lú ògọ́lọ́n ààyè ń bẹ fẹ́ni tó fẹ́ ṣe hajj nínú ọdún tí a wà yìí so ká pe nọ́mbà yìí zero eight zero sixty seven hundred four two seven zero eight zero six seven hundred four two seven ustazuwa wa ẹ tún bá ní tan ìmọ́lẹ̀ sí ìbéèrè kan ẹni tí ó ní àwẹ̀ lọ́rùn nínú Ramadan bóyá ara rẹ̀ ò òun ló fi jáwẹ̀ ṣùgbọ́n nígbà tí Ramadan lọ tán ẹni wá padà kú sáwọn èèyàn rẹ̀ lè bá gbà wẹ̀ torí pé gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ sí wọ́n lè bá gbà àbíyùn ti lọ tọ́lọ́hún ní bí léèrè mọ́. Allah subhanahu wa ta'ala masa abanisan oníbèrè lẹ́sàn olóore eléyìí náà ọ̀rọ̀ tí ó pàtàkì tó yẹ ká gbọ́yé ni ẹnikẹ́ni tí bá ń ṣàárẹ̀ nínú Ramadan tó bá ti jẹ́ pé ìran àárẹ̀ ti ń ṣe àárẹ̀ tí wọn ọ̀ràn kan pò lè àárẹ̀ téèyàn máa bárú ẹ̀ dé kòtò ni eléyìí òpinlẹ̀ láwẹ̀ tí ọ̀sán yóò pinlẹ̀ máa bọ́ ọ̀yàn ni bírú ẹni bẹ́ẹ̀ bá kú àwọn èèyàn ọ̀rẹ́ ọba bọ̀ ni wọ́n bọ̀ ọ̀yàn fún un tọ́mọ́ wa jẹ́ pé rúran àárẹ̀ ta àṣà ilé ẹ̀kan wípé o lè lọ bíi bà fẹ̀rẹ́fẹ́ bíi ọ̀fìn kẹ̀hìn ńlọra múyàn tọ́wọ́ ajẹ́ bíi ijọ́ mẹ́ta ijọ́ mẹ́rin ó ń tọ̀hún ọwọ́ adẹ́yìn Ramadan méjì lọ́rọ̀ rẹ̀ pín sí kápẹ́ bí Ramadan ṣe lọ tán ni ọba eh, ara rẹ̀ ọ̀yá títítítítí bí ọ̀sẹ̀ méjì lẹ́yìn Ramadan lọ́ba papòdà irú ẹ̀ ní ìkọ̀jí ọlọ́run ọba ń gbèsè ààwẹ̀ o ẹbí kan ò ní bá gba ààwẹ̀ ọmọ kan ní bá gba ààwẹ̀ ìyàwó kan ní bá gba ààwẹ̀ bó sì jẹ́ wípé ọkọ obìnrin náà ni ọkọ rẹ̀ ò ní bá gba ààwẹ̀ ẹnì kẹ́kọ̀ọ́ ní bá gba ààwẹ̀ padà kílẹ̀ rí wa lórí eléyìí ẹ̀rí wa náà lọ̀rọ̀ tọ́lọ́run bá ń sọnu sọ́tù bákọ̀rọ̀ wípé famankana minkum maridon a'udhu billahi minash shaitanir rajim faman kana minkum maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhor ẹni tó bá jálá rẹ̀ nù yín àbọ̀básẹ̀rìn àjò tó wá jẹ́ wípé ìnira ẹni ò lè jí ọ gbààwẹ̀ fa iddatun min ayyamin ukhor kọ́ yá gbààwẹ̀ yí padà fẹ́mi ọlọ́run ọba láwọn ọjọ́ míì lẹ́yìn ìgbà Ramadan bá lọ tán ọlọ́run wá fọ́ńtọ̀n láàyè àti san padà lẹ́yìn ọjọ́ míì ṣùgbọ́n tí àárẹ̀ rẹ̀ bá lọ rèé so mọ́ ikú tí ò sì gbà kankan tára rẹ̀ padà yà lẹ́yìn Ramadan ìjọ ló ń fi ààyè ọjọ́ míì lẹ̀ fún láti fi gbààwẹ̀ padà ìdí eléyìí ni wípé ó ń tọ̀hún ò ní nǹkan kan tí ó sọ fọlọ́n ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n téèyàn bá wá ń sàárẹ̀ ní Ramadan ó wá sàárẹ̀ bíi jọ́ mẹ́fà jọ́ méje jọ́ mẹ́jọ lẹ́yìn Ramadan ara rẹ̀ wá yá ara ẹ̀ yàtọ̀ wá ṣẹ̀ṣẹ̀ papòdà kò sì gbààwẹ̀ padà lẹ́yìn bíi oṣù mẹ́fà ẹni ìlàwẹ̀ lọ́rùn tó jẹ́ Allah subhanahu wa ta'ala tó ó sì já ààrẹ tí wọn máa ń ran kan pé yọ ọ lọ wọn padà ọ̀rọ̀ wa wà lórí eléyìí àwọn àfáà pín mẹ́ta lórí rẹ̀ àwọn apá kan sọ wípé ọlọ́run ti bọnu àwọn apá kan sọ wípé wọn bá bọ́ọ̀yàn ni ṣùgbọ́n àwọn àfáà aládìífì àwọn sọ wípé àwọn èèyàn rẹ̀ ọba gba padà ni èyí tó sì fẹsẹ̀ múlẹ̀ jù náà ni wípé àwọn èèyàn rẹ̀ ni ọba gba padà àwọn apá kan níta làwọn èèyàn rẹ̀ wọ́n lẹ́nu tó lè jogún rẹ̀ àwọn apá kan ní no ẹni tó lè jogún rẹ̀ nìkan kọ́ ẹ̀ ń bá jẹ́ bíi baálé ni apá kan ní kọ́dà bí wọ́n bá rí baálé bó ṣe gbogbo mùsùlùmí náà ni àbá fẹ́ ha fún wọn lè ha fún ọ nínú masalasi níbo la ti rẹ́ẹ̀rì eléyìí jaa fi sahih indama bukhari min hadithi umil mu'minin aishata radiyallahu anha wardoha ìyàwó aisha ni anabi sasa sọ wípé man sọ́ọ́mà man mata wa alayhi siyamu sọ́ọ́mà anu waliyuhu gbogbo ẹnikẹ́ni tó papòdà tó ní àwẹ̀ lọ́rùn sọ́lọ́ sọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala wàlíyù rẹ̀ ẹ̀ ń jẹ́ olùgbọ́jọ rẹ̀ tí mójútó àlámẹ́rin rẹ̀ ńgbà tí ó sì mọ́ wàlíyù rẹ̀ ẹni tí ó jogun rẹ̀ tí wọ́n jẹ́ fámìlì rẹ̀ kí wọ́n yá àgbà àwẹ̀ ń padà fún ẹni yìí o lẹ́yìn ìgbà tó bá ṣe kíni o tó bá papòdà tán. sọ́hìn ọ̀wánù atharu abdullahi bin abbas àti waisha wípé láàyè súnmọ́ ahadun and ahadin ẹnì kejì gbàwẹ̀ fẹ́nìkan bó ti jẹ́ pé ẹnu kan atharu ìpípọ̀ ìtumọ̀ tí ń sọ ni pé téèyàn bá ń bẹ láyé wọn è gbàwẹ̀ fún yàn ṣùgbọ́n bá ti kú t tọ́ba láwẹ̀ lọ́rùn tó sì jẹ́ ní tọ́jẹ́ pé rú rẹ̀ yìí máa gbàwẹ̀ padà fọlọ́n kèébọ́ yẹn ni àwọn ará ilé rẹ̀ ni wọ́n bá gba àwẹ̀ padà tí ọ̀bà rárá lé tó lè bá gbà padà wàlíyù rẹ̀ náà ni mùsùlùmí tọ́jọ́ máa yá rẹ̀ kílẹ̀ rí wa ọlọ́run bá ń sọnú alukurani wípé a'udhu billahi minash shaitanir rajim wal mu'minuna ba'duhum awliya'u ba'd àwọn mùmìnì náà jọ ní ọ̀rí ara wọn àwọn náà wọ́n jọ máa kẹta fálà máa rí ara wọn bírò ẹ̀ bá wá ṣẹlẹ̀ tí wọ́n rẹ́ ń tó lè tẹ́rí sí bóyá bíi ọgbọ̀n ni bógún ni nínú mọ́sálásí àlegbè wábẹ̀ tí wọ́n hà láàrin àwa mùsùlùmí wàlíyù ara wa náà jọ ni ara wa ẹ̀rí tá a ríre látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam fẹ́ǹtọ́ bá ń ṣàárẹ̀ tásìkò tó lè san àwẹ̀ wá wà padà fún tí ọ̀sán tó wá padà fi eku padà ó ń tàn yọ́ padà máa san àwẹ̀ padà fọlọ́wọ́n ọba true àwọn ẹbí rẹ̀ tó fi í lẹ̀ àwọn àfa wàá tò bí màgàjí ilé ọba ti lè gbà gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ sógun rẹ̀ kí wọ́n pín fún un tí wọn ọba wá ràn tó lè gbà nínú ẹbí àbíyànyánú kí wọ́n wà mùsùlùmí tó lè bá wọn gbà tó bá jẹ́ pé ọgbọ̀n ni ṣé wọ́n lè gba gbogbo ọgbọ̀n ìjọ kankan náà tí wọ́n bá lè yan ọgbọ̀n ha fún bẹ́ẹ̀ ni wọ́n lè gba gbogbo ọgbọ̀n yìí níjọ kankan náà ayáfínà àwẹ̀ tọ́jẹ́ wípé ọlọ́run ọba fi májẹ̀mú sí wípé ẹ gbọ́dọ̀ gbàlera ni gẹ́gẹ́ bí àwẹ̀ oṣù méjì fẹ́ntọ́ba lọ rèé fi ẹ̀yìn ìyàwó rẹ̀ wẹ̀yìn ìyá rẹ̀ wípé ìyá Zainabu ní ẹ̀yìn tí n bá tún gorí ẹ̀ mo gorí ìyá mi bí hàn bẹ́ẹ̀ fẹ́ tí ọba yìí sọ bẹ́ẹ̀ sóbìnrin ọ gbọ́dọ̀ lọ rè é bọ́kùn lọ́rùn ẹ̀rú kó tó lè padà súnmọ́bìn padà tàbí kó gba àwẹ̀ odidi oṣù méjì léra fọlọ́n ọba subhanahu wa ta'ala tàbí kó bọ́ ọgọ́ta aláìní tó bá wá jẹ́ pé nu mẹ́tẹ̀ẹ̀ta yìí n tó ń tọ̀ ń fẹ́ mú ni pò ń fẹ́ gbà wẹ̀ oṣù méjì léra wọn tó ń tọ̀ ń bẹ́ẹ̀ kú tọ́bẹ̀ ilé àwẹ̀ ìlọ́rùn tẹ́bí rẹ̀ bá fẹ́ gbà padà wọn ò gbọ́dọ̀ pín fẹ́ yan sixty o ẹni tó bá fẹ́ fara ẹ̀ kalẹ̀ nù wọn ni ó fara ẹ̀ kalẹ̀ ó sì gbọ́dọ̀ gbà pé láti one to sixty ni wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. àwọn baba wa ń lẹ yorùbá wọn ní ìmọ̀lọ́lẹ́sìn ìmọ̀lọ́ládì ní ọgbà ògbé kákẹ́wó ló tọ́ ìmọ̀lọ́ládì ni ọgbà ògbé kákẹ́wó ló tọ́. kọ́lọ́n kó jẹ́ kárí àwọn àfa wa pẹ́ o ká má bàa sórí ibú wájú ọlọ́run òun náà ni ànábì wa sallallahu alaihi wasallam ló fi yànnà gbogbo nǹkan yìí sílẹ̀ kó tó lọ àwọn àfáà náà ni wọ́n sì ń bá ní tàmọ́lẹ̀ gbogbo àwọn àfáà tí wọ́n ń tàmọ́lẹ̀ súnà nábì ọlọ́run wọn kú o so kíru wọn tún máa pọ̀ sí lórílẹ̀ kọ́nà kọ́ ọlájọ́ kan oṣù rẹ̀ àìmọ́kù wọn náà ni kíru wọn máa pọ̀ sí kọ́nà balẹ̀kọ́lá kọ́ sára nìkọ̀ọ̀kan wa. àwa tí a bá fẹ́ mú ọmọ wa sí ikmis níbi tí àwọn ọmọ ti ń ha alukur'an sórí nígbà tí wọ́n bá wà ní primary school ààyè wà fún wa láti wá máa ní ìjọ mọ́ndé tá a lò lọ́yẹ̀ àwọn ọmọ tuntun míì náà àwọn náà bẹ̀rẹ̀ ẹ̀kọ́ wọn tó bá di ìjọ mọ́ndé tí ń bọ̀ àwa tí a bá tún fẹ́ join so ká mọ̀ mọ̀ wá nígbà tí a rí àwọn míì tí wọ́n jáde tó bá di on the fifteen sixteen tí wọ́n tó ti há alukur'an tán odidi alukur'an tí wọ́n ti gbé sínú orí wọn àwọn tí wọ́n ṣe graduation on the fifteen sixteen òun náà ni wọ́n tún parí kọ́lọ́ọ̀bàlẹ́kọ́lá kọ́ba ni fún àwọn náà ní Saturday Sunday august fifteen sixteen kọ́nà balẹ̀kọ́lá kí ó jẹ́ kí wọ́n ní àlùbáríkà tó pọ̀ àǹfààní tó ń bẹ fáwọn àtàwọn afẹ́gbà fọ́ọ̀n ká tètè tó ń wá láti jẹ́ kọ́ ọmọ tiwa náà wọlé sáà ìkọ̀ ẹ̀kọ́ tuntun tí wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí kọ́lọ́n kọ́ bá ní fi àlùbáríkà sí ustaasu wa níparí ìmọ̀ràn wo òun ẹ fẹ́ bá ní fún àwọn èèyàn lórí ọ̀rọ̀ yìí pé Ramadan ó ń sọ kálukú dẹni ọlọ́run nígbà Ramadan ti lọ ní ìsìn àwọn èèyàn tó ti kági ńlẹ̀ ẹlòmíì èrò ẹ̀kan lọ́dún ni sínú Ramadan nìkan náà ni tọ́lẹ́mì tẹ́ bá ṣẹlòmíì náà wẹ̀ pé ẹni sọ ìmọ̀gbàwẹ́ so wọ́n ni má bèbú ṣùgbọ́n táwọn ìbá lọ tán ó lè máa fẹ́ lómi ìrùn gbọ̀n ó lè máa fà létí ó lè máa ránkò oríṣiríṣi láàmú rí tí wọ́n pé àwẹ̀ ti lọ ṣé táwọn ìbá ti lọ tán wọ́n ní adẹ̀hàn náà ni. alhamdulilayi rabbil amin wasalaatu wasalaam ala rasulillah ba'ad allah subhanahu wa ta'ala bani ní san atọ́kùn ní ẹ̀san olóore lórí àkíyèsí tí wọ́n pè wá sí allah subhanahu wa ta'ala ó sọ fún alukurani wípé òun ṣe gbígba ramadan lọ́ranyàn fún wa káfí lè bá a máa wọn lọ́wọ́ ọba wọ́n sì ṣe ní oṣù fẹ̀sẹ̀fọ ẹ̀sẹ̀ má láti lè bá a máa jẹ́ wípé agbára tá a bá mú tọ́jú agbára ìmánì kúrò nù rẹ̀ ká lè bá àwa máa lò ó nígbà tó bá di wípé Ramadan ọba lọ tán àwa mùsùlùmí àwa ni ọlọ́run bá subhanahu wa ta'ala ló fún ní ìwà dáadáa gan ta kẹ́kọ̀ọ́ rẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam kí lè rí wa nínú sọ́mà Bukhari rahmatulah wọ́n wá bí amsterdam léèrè ìjọ kan wípé obìnrin kan máa ń bẹ̀ gbogbo òru ni máa fi yànnà fìlà fọlọ́ọ̀bà subhanahu wa ta'ala àmọ́ gbòòrò rẹ̀ ṣùgbọ́n tílẹ̀ bá ti mọ́ báyìí yìí máa fara ní ni ara ilé aró oko ara máa ní á pẹ̀lú rẹ̀ ni ànábì ni ẹ sọ pé yọ wọ̀ náà sàlàsàlà ńgbà tó wá bá ní sàlàsàlà ń pè obìnrin kan mà tiẹ̀ ń bẹ́ ń tiẹ̀ ohun ìrẹ́ ìyànná fìlà lóru ṣùgbọ́n ìwọ̀n bá ń tọ́ bá ní a máa fi tọrẹ ṣùgbọ́n ni àwọn èèyàn ní tiẹ̀ ọmọ kó èèyàn mára o ni máa wá fáwọn èèyàn ànábì sàlàsàlà sọ pé àlìjẹ́nà ntí anabisasalam ti ń pàkíyèsí ẹnìkọ̀ọ̀kan wá sí òun náà ní ká kún fún ìbẹ̀rù ọlọ́run ọba olówó àparọ́ nínú Ramadan lọ́pọ̀lọpọ̀ wa òun kálukú náà máa wọlé kò nílé wo bí olóbe wọ́n fẹ́ ká fi agbára tá a mú kùnú Ramadan yìí ká lò padà ọbẹ̀ náà àdúrà arúfájà anabisasalam lẹ́yìn ìjọ kan lọ sọ́jà wípé tẹ̀lé mi jẹ́ àjọ lọ ọjà jẹ́ ńlọrọ̀ sọ́ńtọ́lọ́ ni nsọ fáwọn ará òun kálukú bá fi ti ń ṣe é lẹ̀ báyìí ni ẹ̀ ń wo ànábì lọ́ọ̀kan ànábì ní iná tó jaarọ̀ yubathuna yawmal qiyamati fujjaran gbogbo àwọn tó bá jẹ́ ẹ̀yin tẹ̀ ń tajà yìí torí bẹ́ẹ̀ ìṣesí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe bẹ́ẹ̀ ṣe máa ń fọjà ahẹ́n tó bá fẹ́ rajà àti rọ́tẹ̀ máa pa àti bẹ́ẹ̀ ṣe máa sorísìn sorísàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́jà yìí wọ́n ó wàbárọ̀ wàsọ́dakọ̀ àfẹni ọba bẹ̀rù ọlọ́run ọba níbẹ̀rù tòótọ́ tí wàá ń ṣe dáadáa pẹ̀lú káràkátà yìí tí sì ń sòdodo ń bẹ̀ eléyìí jẹ́ níta nàbì ń pàkíyèsí wá sí wípé mùsùlùmí è ṣe rọmọdọ́n nìkan bó tiẹ̀ jẹ́ pé ti rọmọdọ́n náà tọ́lọ́ tó fi sàánú wa lórí rọmọdọ́n tíyẹn fi gbọ́dọ̀ kún fún ìbẹ̀rù ọlọ́ngàn àti ni pé anábìjọ́ yẹ wa pété rọmọdọ́n bá ti dé wọn máa ń mẹ́sùn so ta èṣù àti gbogbo àwọn pírẹsẹ̀ǹtì tó yàn sí gbogbo olùkọ̀ọ̀kan àti gómìnà tẹ̀sù tó náà yàn sílùú kọ̀ọ̀kan àti gbogbo àwọn tí àwọn local government tẹ̀sù yàn sí àwọn ìletò kọ̀ọ̀kan local government kọ̀ọ̀kan àti àwọn kánsílọ̀ tó yàn sádùúgbò kọ̀ọ̀kan báyìí ni ànábì ṣe sọ ṣùgbọ́n tí rọ̀mọdọ́n bá lọ tán ànábì ti pa kéèsì wa mínà àdìsá bíi dárì pé kéèyàn ò kún fún gbólóhùn la haula wàlá quwwata kéèsì tó máa gbólóhùn òun náà ni la haula ọlọ́run ọba mi ìlété tí n fi ní ṣe tó ní máa ṣe wàlá quwwata n sì ní agbára láti máa ṣe ń tọ́ fẹ́ kí n máa ṣe illa billah àfi kó ṣàánú mi bíi tàkọ́kọ́ kó gbé mi jìnnà ṣẹ̀ṣẹ̀ kó o sì ṣàánú mi bíi tẹ̀ẹ̀kejì kó o sún mi máa ń tí ọlọ́run ọba ń fẹ́ ká pọ̀ ní gbólóyìn ká sì jẹ́ kí ìrántí ọlọ́run ọba kó máa wà lẹ́mìí ẹnìkọ̀ọ̀kan wa ká sì jìnnà sáti máa gbọ́ orin tí wọ́n lùlù sí ìyẹn máa fẹ́ tàwa mùsùlùmí nítorí pé ọpọlọ pẹ̀lú àwọn nǹkan tá a bá ń gbọ́ àti nǹkan tá a bá ń rí ká jọ ká dún ní mọ́kùrà ní kíkà wa bá a bá lè so tó ti Ramadan ká gbìyànjú ká rí i pé asáàrin àbá àlè máa parí ọkàn lóṣù ká gbìyànjú ẹ̀ nẹ́fìlà tá a yàn gba Ramadan náà ká gbìyànjú ẹ̀ ká máa yàn èyí tí wọ́n bá àyè máa yàn nẹ́fìlà papọ̀ ká lọ mọ́ọ̀rù kan pé ká wá yàn nẹ́fìlà papọ̀ níbì kan òun kan kúrò ní wọ́n máa fa inna Allah la yamallu hatta tamallu gbogbo ntẹ́ bá ń ṣe nù ọlọ́run ọba ò ní yé máa fún yín ládá àgbà tẹ́yìn náà bá sọ pé ẹ̀ ṣe mọ́ ọlọ́run ọba jọ járe mẹ́jà wọ̀ pa àṣemọ́ fún ọ o jẹ́ àtán sórí ìyọnú rẹ mẹ́jà àtán rí ìbínú rẹ fi ìyọnú rẹ bá wa lò má fi ìbínú rẹ bá wa lò láhàólà wàlá quwwata illa billahi al-ali al-azim. a kí àwọn afáwa kóhùn ní àti àtàrọ kọ́nàbalẹ̀ kọ́lákọ́ba ní sáyẹ́nẹ̀sì olóore bákan náà ẹ̀yin olùgbọ́ wa nílé àtún kí wa pé a kú ìfaradà tààrọ̀ bí a sì fi àsìkò wálẹ̀ láti máa gbọ́rọ̀ ọlọ́run kọ́lọ́n kọ́ jẹ́ kí o gbọ́ akábá níbi tí ó gbé ní èrè. inshallah madu darila ladith ta ti ń kọ́ nípa kéw ní weekend àti ìrọ̀lẹ́ àwọn ọjọ́ kọ̀ọ̀kan fẹ́ni tó bá fẹ́ mọ kéw lọ́nà àti sunnah fọ́ọ̀mù tiẹ̀ náà ti wà ń ta tọ́jà yìí pé a bẹ̀rẹ̀ sáà ẹ̀kọ́ mi tó bá di August one bákan náà fọ́ọ̀mù Aliman School of Science fún àwọn ọmọ tó fẹ́ wọlé sí JS one nípa bí wọ́n ti kọ́ nípa sáyẹ́nsì àti ìmọ̀ ayé òde tòní tí a mọ̀ sí ìmọ̀ tẹkinọ́lọ́jì àtòrísí ọ̀pọ̀lọpọ̀ nǹkan àti kéwú tó yàn kóró kọ́lọ̀ balẹ̀kọ́lá kójíkà àwọn akún ní àlùbáríkà gbogbo àwọn kan tí a dárúkọ ẹ̀ àwa tá a fẹ́ lọ sí hajj ní duyufu rahman pẹ̀lú gọlọ́n àtàwa tá a fẹ́ gba àwọn fọ́ọ̀mù ilé kéwú àti gbogbo tí à ń sọ yìí ká máa pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó bá jẹ́ pé ti hajj ni ta fẹ́ lọ sí hajj nínú hajj ta adójúkọ yìí ká pe nọ́mbà tí a fẹ́ pè zero eight zero six seven hundred four two seven zero eight zero six seven hundred four two seven bóyá a fẹ́ ní béèrè kan ni àbí nǹkan mi tòru alójú lórí gbogbo nǹkan tá a ti sọ ká máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero ninety nine twelve fifty eight thirty one zero eight zero ninety nine twelve fifty eight thirty one zero eight zero ninety nine twelve fifty eight thirty one àwọn tí àjọ wà nínú ilé agbára ní alẹ́ tòní afáwọ̀ abdulrasaq arúgbólosúnà ń bẹ pẹ̀lú wa ṣéwà ismail ẹ̀rọ àlà àná ń bẹ pẹ̀lú wa ẹni tí ó ń tẹ bọ́tìnì látàrọ̀ tí a fi ń gbóhùn wa náà ni johnson ọ̀rùnmúìwá bákan náà olóòtú ètò habibullah adídàpọ̀ ẹni tó darí ètò sulaiman ibrahim abu ibrahim ẹ̀sà òkè wasalaamu aleykum wa rahmatulahi wa barakatu.